mùsùlùmí tó gbádùn mùsùlùmí tó máa ti ń ṣe mùsùlùmí tí ọ̀yà nábì sọ́tọ̀ tọ́yọ̀ ọlọ́run sọ́tọ̀ mùsùlùmí tí òṣìṣẹ́ àtọ́láàrin kùránì àti súnà ni wọ́n pè ní alu sunna àwọn náà ni wọ́n máa dàpè ní salafiyun àwọn tí wọ́n dúró lójú ọ̀nà àwọn sahaba àwọn salafu salih òṣìṣẹ́ àtọ́láàrin alu sunna àti salafiyun ó kìlọ̀ kan yàtọ̀tọ̀ nǹkan kan náà ni èyàn ní jẹ́ sálàfí àfikọ́ jẹ́ súnni èyàn ní jẹ́ súnni àfikọ́ jẹ́ sálàfí torí pé ò lè dá súnà yẹn gan ò lè dá gbọ́ yé àfikọ́ tẹ̀ lójú ọ̀nà àwọn sálàfo asálẹ̀ nígbà tó wá dé pé kálukú tó wá ń túmọ̀ àlùkòránì bí ó ṣe wù ú tí kálukú sì ń sẹ̀sìn tó wù ú tí ò bá ẹ̀sìn àwọn sàhábà tí wọ́n bá lọ́dọ̀ ànábì mu lábá tó ẹ̀dá ẹ̀dá tó máa jẹ́ ọyẹ́ sàlàfíyóòn àwọn àwọn níbo lẹ́tẹ̀rẹ́ ó kọ yẹn ibi téèyàn bá ń ṣe náà ni wọ́n máa fi tèsọ́dọ̀ yàn níbẹ̀ ni wọ́n ti rí súfí tí wọ́n ń jẹ ta lọ́sọ̀ súfí ibẹ̀ lọ́sọ̀ rẹ̀ ẹ̀yìn torí pé ọbálìjà nú mulẹ̀ ọbálìjà nú mulẹ̀ ìbálìjà nú rẹ̀ mulẹ̀ ló fi ń jẹ́ súfí torí dáńpẹ̀ ní tàṣọ́wọ́fù ni pé ká máa gbẹ̀sùn látọ̀dọ̀ àwọn àlìjànú bí ká máa pegi lọ́lọ́run ká máa pegi lé ọlọ́run ká máa pọ́lọ́run nígi sọ́lọ́run àti ká máa ṣẹ̀sìn tí ó yapa súnà nábì ká máa pariwo nírọ̀lẹ́jọ́ jimá ọlọ́run wà látàjà àdébí sọ láti ọlọ́run ẹ má pariwo ẹ má ṣe kí ni <laughs> ẹ má pariwo tẹ́ ẹ bá ń ṣe síkiri abẹ́ ń ṣàdúrà wala tukhafit biha ẹ̀sìn má dákẹ́ tabtaghi bayna dhalika sabila ẹ̀wọ̀n tọ́lọ̀ ní àṣẹ ẹ̀wọ̀n táwọn ń ṣe ọlọ́run ọba ní kúlọ̀ àdéhùn rọ̀ bíi eré anábì sọ pé ahada yìí ní ṣe ṣíríkù yìí ní pẹ̀lú mi lẹ́yìn ọlọ́run kéèyàn máa pẹ̀lú mi lẹ́yìn ọlọ́run kí ni wọ́n ń pè é ṣírík yàrá sí ibrahim àgísíní ya Rasulullah usubi yẹ̀dí kí ni wọ́n ń pè ní islam táwọn mọ̀tá nàbí mu wá ṣírík <laughs> àmọ́ ẹni tí pé wọ́n ní mushrikun títí tẹ́ fi ṣàlàyé fún un tẹ́lá tí wọ́n máa yà dọ́dọ̀ tó ní àyà àwọn ọ̀gbá àyà gbọ́ ṣéwù làwọn gbàgbọ́ ẹni ni wọ́n ń islam a sì ní rí ìsìláàmù gidi lọ́dọ̀ àwọn baba ibo láti rí ìsìláàmù gidi jama nínú alukoraani àti sunna àmọ́ ìsìláàmù àwọn baba yẹn àwọn èèyàn pọ̀ ń bẹ̀ gan o wàlá tẹ̀kítọ́r bìkẹ́sìlá tẹ̀lẹ̀ hàlìkín ipa àwọn èèyàn wá pọ̀ yẹn mọ́jì ọkùn ọlójú ọmọ ìbílísù náà lọ́pọ̀ jù wàlá tẹ̀tàkásàl bìkẹ́lá tẹ̀ sàlìkín mọ́ wàá mọ́ wọ́ra rẹ pé àwọn mélòó náà ni wá sójú ọ̀nà lásìwáyé sá pẹ̀lú pé àwọn mélòó náà ni wá àmọ́pọ̀ alùsùn náà mélòó ló wà ní Ṣakí mélòó ló wà ní ọgbọ́rọ̀ àwọn alásàlátù mọ gbogbo àwọn onítàdékà yìí sí wọn wá pọ̀ jù wá lọ báyìí ṣé gbogbo àwọn yìí náà wà wọ ná wọ́n wọ̀ o wàláyé tí wọ́n bá túbọ̀ àwọn ṣe wàláyé wọ́n wọ̀ torí anzalallahu al ọlọ́run ti sọ tíra tí wọ́n máa gáàdì wa wà á ní sálà rúṣù ọlọ́run sì ti sọ àwọn òjíṣẹ́ ọlọ́run tí wọ́n ṣàlàyé tó wà nínú tíra wal ulama wa warasatul anbiya ọlọ́run tó wá gbé àwọn àfáà dìde tí wọ́n dákẹ́ tí wọ́n ń sàlàyé fún wa pé tamasaku bil kitabi wa sunna ẹ di sunna mu àtàlù qur'an o torí ọ̀la anábì fi kalẹ̀ fún wa anábì taraktu fikum amúrẹ́yìn nǹkan méjì péré ni mo fi lẹ̀ fún yín o tẹ́lẹ̀ mọ́ mẹ́sìn bẹ́ẹ̀ ma in tamasaktum bihima lan tadillu ma in tamasaktum bihima ní sọnù tẹ́ bá di méjèèjì mú kitaballah wa sunnati tíra ọlọ́run alukur'an àti sunna yìí tó bá ti wà ń bẹ̀ lẹ́sìn ìbàjẹ́ nìkan péré ní ṣe ń lu yín ìwọ náà sì kejì ẹ̀ nítorí ọba ti sínú Kùránì tó sínú súnà ó ti yé àwọn Yorùbá pọ̀ ń bẹ́ẹ̀ má bà wọ́n ṣe tẹ́lẹ̀ wọn ni kíní yẹn sìn ni ọkàn béèrè pẹ̀ dákun nínú ayàwó láti rí nínú àdísò láti dé kíní láti rí ibi àti mẹ́sìn nìyẹn anabi ò filẹ̀ fún akamọ mẹ́sìn bẹ́ẹ̀ anabi ò ní ta fẹ́ kọ́lé ká wo irú ọ̀dà tá a kùn nínú Kùránì àti súnà ànábì sọ fún pé tá a bá fẹ́ gun a bá fẹ́ lọ̀lú kan ká lè woru ẹṣin àbí ru nǹkan gùn tá a ṣe kí ni tá a gùn nínú Kùránì àti súnà ànábì sọ fún wa yìí pé ibi wọ́n bá ní ká kọjú mọ́ṣáláṣí náà ibẹ̀ ní ká kọjú lé wa sí ọ̀rọ̀ ayé wọ́n tú wa lẹ̀ àwọn tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn ó ti wọn ò tú ọ lẹ́ o wọ́n di ọ lọ́wọ́ lẹ́sẹ̀ ni ìtọ́lọ́wọ́n bá sọ òun lẹ̀sìn àti ní tànàbí bá ṣe kí ni tànàbí bá ṣe àsúnà kí ni wọ́n ń pè ní sunna gan ìyàtọ̀ rí kòrò súnilá ìsọ̀lọ́lá àlọ́sọ̀lá òun náà lójú ọ̀nà tá ànábì lálẹ̀ fún wa ó ti lálẹ̀ min qawlihi aw min aqwalihi aw af'alihi aw taqriratihi ó ní ẹsẹ̀ ànábì ní ọ sọ̀rọ̀ pé ẹsẹ̀ àbí kò sọ àríkó ṣe àbí ẹnìkan ṣe níwájú ẹ̀ ó sì filẹ̀ bẹ́ẹ̀ pé tọ́ ọ̀dà bẹ́ẹ̀ ànábì filẹ̀ tí ọba dá ànábì ọ ètò wọn pè ní súnà náà nìyẹn